ara kì í tẹ́lẹ̀ alára òjò jẹ́wọ̀ pé ọkùnrin kan ẹni ọdún mọ́kànlé ní ogójì èyí ọ̀gbẹ́ni ẹni ìtàn awóyẹmí ó gbé ara rẹ̀ pamọ́ nídìí wípé kò fẹ́ san gbèsè kan tí owó rẹ̀ tó tó mílíọ̀nù kan náírà àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ iléeṣẹ́ ẹ̀yìn àjọ àwọn àbọ̀ ẹni ní ààbò ìlú tí a mọ̀ sí ikọ̀ àmọ̀tẹ́kùn ọwọ́ wọn ti tẹ ọkùnrin ọ̀hún torí wípé ó gbé ara rẹ̀ pamọ́ kò fẹ́ san gbèsè tó tó mílíọ̀nù kan náírà eléyìí tí ó jẹ àwọn kan eléyìí la fi wọlé láàárọ̀ tòní ti ṣe ọjọ́ kẹrìnlá oṣù kọkànlá ọdún 2024. Yorùbá Gidi TV. ẹnikẹ́ni tí ìwọ bá ní ipa láti ṣe ìrànlọ́wọ́ fún ṣe lónìí ọ̀la lè pẹ́ jù àti pé ó tún ṣe pàtàkì ká ṣe ìrànlọ́wọ́ fún àwọn tó wá kù díẹ̀ káàtó láwùjọ wa ohun tí a ń sọ bá ń gbìyànjú láti fìdí rẹ̀ múlẹ̀ láàárọ̀ tòní kò sẹ̀yìn bí <laughs> àwọn tí wọ́n ń gba ìtọ́jú nínú ọgbà iléèwòsàn ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ UCH nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ojú wọn ti bẹ̀rẹ̀ sí ní rí àtàlátà bàbá làbàbà níbi kíni níbi bí iléeṣẹ́ apínlẹ́tà mọ̀nàmọ́ná èyí tí a mọ̀ sí Ìbàdàn Electricity Distribution Company ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ọ̀bẹ tí wọ́n fi gé iná iléèwòsàn yìí ilé tó sì mú kí ojú àwọn tí wọ́n gba ìtọ́jú nínú ọgbà ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ yìí kó bẹ̀rẹ̀ sí mọ́ rí àtàlátà babalà wà nídìí wípé ìgbà keje nínú ọdún 2024 táwa yìí tí iléeṣẹ́ apínlẹ́tà mọ̀nàmọ́ná ọ̀hún tí wọ́n gbéná odidi ilé ìwòsàn bíi ti UCAG lórí ẹ̀sùn tàbí àlàyé wípé wọ́n jẹ owó tó tó mílíọ̀nù lọ́nà márùndínlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta four hundred and ninety-five million naira lẹ́yìn tó sì mú kí wọ́n gé iná wọn. ẹnu gbàgbé ṣáájú ní ọjọ́ kọkàndínlógún oṣù kẹta ọdún twenty four tá a wà yìí iléeṣẹ́ mọ̀nàmọ́ná Ìbàdàn electricity distribution company ni wọ́n ti kọ́kọ́ gé iná wọn lẹ́yìn tó sì mú kí àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn àwọn aráàlú Ìbàdàn àwọn ọmọ Ìbàdàn nítòótọ́ àti ní òdo nílẹ̀ yìí àti lókè òkun kí wọ́n gbaraka wọ́n bá wọn dá sí wọ́n yanjú ẹ̀ wọ́n dá iná mọ̀nàmọ́ná inú ọgbà iléèwòsàn ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ UCH padà gbogbo aláṣẹ mọ̀ bí iléèwòsàn yìí bí ṣe kí ni bó ṣe tóbi tó àmọ́ nígbà tó tún di ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá ọdún 2024 ta tó wà yìí ni wọ́n tún gbé ládà lọ́bẹ̀ èyí àgbà wọ́n tún gbé iná mọ̀nàmọ́ná inú ọgbà iléèwòsàn ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ UCH nílùú Ìbàdàn tó sì mú kí ohun gbogbo ó ṣe bí ẹni mú ìnira lọ́wọ́ fún àwọn òṣìṣẹ́ àwọn aráàlú àwọn ọlọ́jà àti àwọn tí wọ́n ń gba ìtọ́jú nígbà tí wọ́n tún sọ di mímọ̀ wípé owó iná tí ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ UCH tó jẹ yìí ó jẹ́ mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún kan náírà ó dín ẹyọ kan èyí ninety nine million naira ni wọ́n ní wọ́n tún jẹ léyìí tó sì mọ́ kí àwọn aláṣẹ àti àwọn adarí ọgbà ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ yìí kí wọ́n gbìyànjú wọ́n ló pa wọ́n ló sẹ̀sì wọ́n gbìyànjú wọ́n sì sanwó tó tó mílíọ̀nù lọ́nà ọgọ́ta náírà sixty million naira wọ́n san wọ́n dá iná padà àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ iná ọ̀hún wọ́n tó padà wọ́n tó ti gé àwọn fi àsìkò yìí àtúnfihàn àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ìjọba àpapọ̀ àti àwọn aláṣẹ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n bá wọn dìde sí i torí pé àsìkò yìí láwàá yìí kò sì rọrùn fún aláìsàn láti wà lórí ibùsùn kí ooru aláyé ó bá ránṣẹ́ sí tọlọ́run hmm, torí pé ooru ó ṣe bí ẹni pọ̀ inú ni a fi kì í káàbọ̀ sórí ètò yín ètò àkókò inú ìwé ìròyìn fún ti tòní ṣe ọjọ́ kẹrìnlá oṣù kọkànlá ọdún 2024 lẹ́yìn ikú àti àjíǹde Jésù Olúwa wa a kì í káàbọ̀ lẹ́ẹ̀kan sí oríṣiríṣi àwọn ìwé ìròyìn la mú wá láàárọ̀ ọ̀tún ní pàápàá jùlọ àwọn ìròyìn tí ó ṣáná dáadáa àwọn àjààbálẹ̀ ìròyìn tó sì jáde nínú mẹ́ta nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ ilé wa gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ìwé ìròyìn Daily Post kò ní gbẹ̀yìn lónìí à ń sọ̀rọ̀ nípa òṣèlú a sì sọ ibi tí ohun gbogbo tó dé bákan náà ìwé ìròyìn Blueprint à ń sọ̀rọ̀ ba ìwé ìròyìn Vanguard àti ìwé ìròyìn Punch a tún punch àwọn ìròyìn ọ̀hún àjọ punch ẹ̀ síra wa láàárọ̀ yìí kí ẹ̀yin ará alẹ́ àtẹ̀yìn tẹ́ ń wò wá láti òkè òkun ẹni kí á ti fi kọ́kọ́ kọ́kọ́ mú ìròyìn ọ̀hún wá sí etí gbọ̀nyìn lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí ẹ ti sọ ṣáájú a ti sọ nípa ilé ìwòsàn ẹ̀kọ́ ṣọmọṣẹ́ UCH nílùú Ìbàdàn tí ojú àwọn aláìsàn ti bẹ̀rẹ̀ sí ní rí àtàlátà bàbá alárùbá ẹ jẹ́ kí ẹ fẹsẹ̀ kan yàbàrá kí àwọn tó ń ṣẹlẹ̀ ní gbọnu okòwò àti ètò ọrọ̀ ajé tó fi mọ́ òṣèlú àmọ́ òṣèlú láàfin bẹ̀rẹ̀ láàárọ̀ tòní torí pé ibi tí a bá pè lórí àwọn bàbá wa mọ́nímọ́ní mọ̀yẹ̀mọ̀yẹ̀ wọ́n ní ẹnìkan kì í fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀. lórí ètò ìdìbò sí iléeṣẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo ètí ìrètí wà wípé yóò wáyé ní ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá ọdún twenty twenty four tá a wà yìí ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ilé ẹjọ́ kòtẹ́milọ́rọ̀ kan ilé tó fi ìkàlẹ̀ sílùú Àbújá ó ṣe bẹ́ẹ̀ ó ti gbégi lé olùdíje o ti ẹgbẹ́ òṣèlú kan nínú ètò ìdìbò ọ̀hún èyí ẹgbẹ́ òṣèlú Labour Party ẹni tó jẹ́ aṣojú wọn olúṣọlá ẹbí ṣe ní iléẹjọ́ kòtẹ́milọ́rùn ó ti gbégilé pé olùdíje yìí kò ní àǹfààní kò lórí ọ̀fẹ́ kò sì ní ẹ̀tọ́ láti tẹ̀síwájú tàbí kópa nínú ètò ìdìbò sí iléeṣẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo èyí tí ìrètí wà wípé yóò wáyé ní ọjọ́ sátidé ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá ọdún tí a wà yìí nígbà tó ti fojú hàn wípé iléeṣẹ́ àjọ elétò ìdìbò wọ́n ti bẹ̀rẹ̀ gbogbo ìgbésẹ̀ láti rí pé ètò ìdìbò ọ̀hún ó lọ gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ṣe yẹ níbàámu pẹ̀lú òfin tó ṣe àgbékalẹ̀ irúfẹ́ ètò ìdìbò bẹ́ẹ̀ ẹ gbàgbé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá àwọn elétò ààbò gbogbo wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti rí pé ètò ìdìbò ọ̀hún ó wáyere yàtọ̀ sí eléyìí àwọn ẹgbẹ́ òṣèlú méjì tí wọ́n lalẹ̀ jùlọ tàbí tí wọ́n fojú hàn jùlọ nípa pàápàá jùlọ ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú PDP tó fi mọ́ Labour Party àtàwọn ẹgbẹ́ òṣèlú tó kù yóò ti bẹ̀rẹ̀ sí ní na ẹ̀ka lébù síra wọn yóò tiwọ́ bọ̀bù kò ní tiwọ́ bọ òbò adabaru ètò ìdìbò kò ní tiwọ́ bọ èsì ìdìbò lójú wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn kara wọn eléyìí tí ẹ̀yin aráalé tí ẹ ti mọ̀ torí pé ọ̀rọ̀ ètò ìdìbò nílẹ̀ wa nàìjíríà lójúmọ́ tó mọ́ lónìí kì í ṣe àjòjì sí yín àwọn ẹgbẹ́ òṣèlú àtàwọn adarí wọn wọ́n kúndùn láti máa fi ẹ̀sùn rẹ̀ kan ara wọn ẹ jẹ́ ká wá sí ìlú àbújá torí pé ibi tí a bá pè lórí ẹgbẹ́ mo ti sọ ẹnìkan kì í fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbogbo wa la mọ gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ rí eyín wa mòfin Nyesom Wike ǹjẹ́jẹ́ mọ̀ wípé òun àti ọkùnrin kan tí ó ń pe ara rẹ̀ ní òǹjàjẹ̀tọ́ ní ilẹ̀ wa Nàìjíríà tó tún jẹ́ ọ̀dọ́ langba ara àwọn ọ̀dọ́ yìí ọkùnrin yìí ó wà lára àwọn tí wọ́n dìde sí ọ̀rọ̀ EndSARS níjó ní wọ́n tún fi òfin de ọkùnrin ọ̀hún ọkùnrin ọ̀hún òun náà ni ọ̀gbẹ́ni Dèjì Adéyanjú ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ pẹ̀lú Nyesom Wike èyí o mínísítà fúlù àbújá nígbà tí mínísítà fúlù àbújá amòfin Nyesom Wike ẹni tó ti fi ìgbà kan rí darí ìpínlẹ̀ Rivers rí ó sọ di nínà wípé ìjẹjẹ mọ̀ wípé ọ̀gbẹ́ni Dèjì Adéyanjú ó kàn sí òun ó bẹ òun ó mú sí òun lórí wò ó fi lọ òun wò bóyá òun lè gbé gbogbo ìgbésẹ̀ láti rí pé wọ́n fi òun Dèjì Adéyanjú ṣe akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú PDP ní ilẹ̀ nàìjíríà èyí ó ń bẹ̀bẹ̀ fún pé kí wọ́n fi òun ṣe alukoro ẹgbẹ́ òṣèlú pdp àmọ́ nígbà tí gómìnà ìpínlẹ̀ rivers ọ̀hún tó ń sọ̀rọ̀ yìí gómìnà ìpínlẹ̀ rivers tẹ́lẹ̀ amòfin yẹnsọ wike ó ní lóòótọ́ ní ọ̀gbẹ́ni dèjì adéyanjú ló kàn sí òun nígbà tí ó ń lọ́bì lọ́kòkó lọ́gbàǹjà lọ́dọ̀ tòun pé kí òun lè bá rin ìrìn rẹ̀ kí òun dèjì adéyanjú lè ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti di akọ̀wé ètò ẹgbẹ́ òṣèlú pdp èyí PDP publicity secretary ṣùgbọ́n nígbà tí mínísítà fúnlùú àbújá ọ̀hún tó ń sọ̀rọ̀ òun ni lóòótọ́ ó kàn sí òun ṣùgbọ́n òun sọ fún un pé rárá dèjì adéyanjú òun ò lè ṣe nǹkan kan fún ọ láti sán gbogbo ọ̀nà láti rí ipò alukoro ẹgbẹ́ òṣèlú PDP gbà ó ní òun gbà fún ọkùnrin ọ̀hún láti ṣe kíni láti ṣe ṣáájú ohun tó bí awuyewuye yìí kò sẹ́yìn bí ọ̀gbẹ́ni dèjì adéyanjú àti gbajúgbajà kan ẹni ayé ń fẹ́ tàbí tí ayé mọ̀ ní ojú òpó ìtàkùn ayélujára Facebook àtàwọn ìtàkùn tó kù ẹni tí a mọ̀ sí Vincent Martins Otize ẹni tí a tún mọ̀ sí VDM tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn kan amòfin Nyesom Wike wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tó dáa tó dáa ní àwọn àgbègbè kan nílùú Àbújá ní mínísítà fúnlùú Àbújá ọ̀hún ló ti gbé katakata sí tí ó sì ṣe kí ni tí yóò bí lulẹ̀ ẹ má gbàgbé kì í ṣe òní kì í ṣe àná tí amòfin Nyesom Wike ti sọ nílẹ̀ pé òun yóò mú àtúntò tó ṣe gbòógì tí a bá ń sọ̀rọ̀ nípa àyíká àti àyídà bá olúìlẹ̀ wa Àbújá ẹ má gbàgbé wípé amòfin Nyesom Wike yìí kan náà òun náà ló gbé ìgbésẹ̀ pé àwọn tí wọ́n mọ da màálù káàkiri ìlú Àbújá wọn ò gbọdọ̀ da màálù káàkiri Àbújá mọ́ gbogbo àwọn ìgbésẹ̀ tí amòfin Nyesom Wike tó ń gbèrè Wike yìí kan náà gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé tí gbogbo wa sì mọ̀ òun náà ló ń gbé ìgbésẹ̀ láti rí wípé ojú ọ̀nà tó yọ kùlù ó da kí ilẹ̀ nàìjíríà tí a máa ń sọ̀rọ̀ nípa olúlu àbújá kí ó lè wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó ti làmì lápa bí ilẹ̀ amẹ́ríkà ilẹ̀ bìtìkó ilẹ̀ russia ilẹ̀ china tó jẹ́ pé olúlu ilẹ̀ wọn ó dùn wò lójú ìdí rèé tí amòfin Nyesom Wike gẹ́gẹ́ bí òun ṣe gbé tí ó fi ní lọ́kàn láti mú àtúntò tó ṣe gbòógì bá ìlú àbújá kó lè dùn wò lójú dáadáa àtúnṣe yìí ló fa wàhálà láàrin Nyesom Wike Dèjì Adéyanjú àti ọ̀gbẹ́ni VDM tí wọ́n fi ní ìgbésẹ̀ tí gómìnà tẹ́lẹ̀ tó ń gbé yìí kì í ṣe eléyìí tó bá ojúmọ́ tó lórí ọ̀rọ̀ òṣèlú òun náà ni a ṣì wà nígbà tí ó tún fojú hàn pé gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ rí òun àti gómìnà ìpínlẹ̀ Bauchi èyí Bala Mohammed ọ̀rọ̀ wọn ó ṣe bí ẹni takora gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé sọ̀rọ̀sọ̀rọ̀ ni mínísítà fúlù àbújá ọ̀hún nígbà tí ó fi ẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Bauchi èyí Bala Muhammed pé gbogbo ìgbésẹ̀ ni Bala Muhammed ń gbé o láti rí pé ipò adelé alága àgbà tó wà lọ́wọ́ alága àgbà fún ẹgbẹ́ òṣèlú PDP ní ilẹ̀ Nàìjíríà èyí Alhaji Umaru Damagun ó bọmọ lọ́wọ́ gómìnà Wike tẹ́lẹ̀ rí ọ̀hún ló ṣe àpèjúwe gómìnà Bala Mohammed ti ìpínlẹ̀ Bauchi gẹ́gẹ́ bí ọlọ̀tẹ̀ nídìí òṣèlú torí pé ó ń dá iná ọ̀tẹ̀ lábẹ́lẹ̀ ó sì ń wá gbogbo ọ̀nà láti rí pé Alhaji Umar Damagun kó lè pàdánù ipò adelé alága àgbà fún ẹgbẹ́ òṣèlú PDP eléyìí tí ó wà lọ́wọ́ ọkùnrin ọ̀hún wáyé o àlàyé ìbéèrè tàbí ìfèsì sí ohun tí Wike sọ yìí láti ọ̀dọ̀ Bala Mohammed kò tí ì lu sí ọwọ́ àwọn oníròyìn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo bí wọ́n ṣe ń lọ ẹ̀ láǹfààní láti gbọ́ lórí ìkànnì wa síwájú sí tí a bá nípa tó fojú inú wò ó lára àwọn ìwé ìròyìn àwọn olójoojúmọ́ lẹ́wà eléyìí tó ṣe kíni tó jáde lónìí fún ti òní ti ṣe ọjọ́ kẹrìnlá oṣù kọkànlá ọdún 2024 náà ni òun náà ló tún ní ṣe o nígbà tí igbákejì adarí ilẹ̀ wa sẹ́ńtọ̀ kẹ́sìm ṣètìlà ó rọ gbogbo àwọn oníṣẹ́ ìjọba ní pàápàá jùlọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ alákàdá àti ti àwọn tí wọ́n ń ṣe alákàdá èyí àwọn ẹgbẹ́ olùkọ́ni ASUU láwọn ilé ọgbà ilé ẹ̀kọ́ gíga fásitì tó jẹ́ ti ìjọba àpapọ̀ wípé kí wọ́n ṣe àánú kán fojú àánú wo àwọn àwọn akẹ́kọ̀ọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ọmọdé ni wọ́n fi wọlé tí wọ́n bá sì jáde irun wọn ti mọ yọmú wọn wọn ti dàgbà wọn ti dògbó nídìí èyí igbákejì ààrẹ ilẹ̀ nàìjíríà sínítọ̀ kẹ́sìm ṣètìmà ó rọ àwọn ẹgbẹ́ olùkọ́ alákàdá asuu àti ti àwọn lọ́gàálọ́gàá tí a mọ̀ sí sano láti ro ọjọ́ ọ̀la àwọn akẹ́kọ̀ọ́ mọ́ ohun tí wọ́n ń ṣe ṣáájú ní ẹgbẹ́ sano àwọn ti ń fi ẹ̀sùn kan ìjọba àpapọ̀ nàìjíríà pé ó jẹ àwọn lọ́wọ́ àwọn ní owó kan o tí àwọn fẹ́ gbà lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ẹ má gbàgbé ọ̀pọ̀lọpọ̀ oṣù òun ni àwọn ẹgbẹ́ asu, ni wọn ò fi lọ síbi iṣẹ́ láyé ètò ìjọba alhaji muhammadu buhari kódà ó fẹ́ẹ̀ tó didi ọdún kan tó yẹ pé odidi section kan láwọn gbalẹ̀ ẹ̀kọ́ gba fásitì ni wọ́n wọ́ gílé torí pé nǹkan bí odidi oṣù mẹ́jọ tàbí jù bẹ́ẹ̀ lọ ni àwọn ẹgbẹ́ olùkọ́ asuu fi dàṣẹ́lẹ̀ nígbà tí àwọn ẹgbẹ́ sẹ́yìn náà àwọn náà yanṣẹ́lódì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àmọ́ tí ìjọba aṣíwájú bọ́lá tinubu ó san lára owó oṣù tí wọ́n ń béèrè fún nígbà yìí o wọ́n tún sì ní lọ́kàn láti padà sí ẹnu ìyanṣẹ́lódì wọn bí ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà tó bá kùnà láti mú àdéhùn rẹ̀ ṣẹ lẹ́yìn tó sì mú kí igbákejì adarí ilẹ̀ yìí sẹ́ńtọ̀ kẹ́sìn ṣètìmà ó rọ̀ wọ́n pé kí wọ́n dákun kí wọ́n fi èdénú kí wọ́n ro ti ọjọ́ ọ̀la àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé wọ́n ti fẹ́ mọ di arúgbó sáwọn gbalẹ̀ ẹ̀kọ́ gíga tó jẹ́ ti fásitì ti ìjọba àpapọ̀ yàtọ̀ sí eléyìí nílùú àbújá òun náà ni a sì wà torí pé ó ṣe pàtàkì kí ẹ jẹ́ kí ẹ̀yin ará ilé tí ẹ wò wá ní nàìjíríà àti lókè òkun kí ẹ mọ̀ bí ó ṣe lọ ọ̀rọ̀ tó ṣe bí ọ̀rọ̀ láàrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan ní nàìjíríà tó ti jẹ́ agbẹjọ́rò àgbà fẹ́mi fálànà tó wá láti ìpínlẹ̀ èkìtì ọkùnrin ọ̀hún èyí lọ́yà tí a mọ̀ sí senior advocate of nigeria fẹ́mi fálànà wọ́n gbé ojú agan ti ìgbésẹ̀ mínísítà fúlùú àbújá eyín wa amòfin Nyesom Wike níbi gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ti ṣe bẹ́ẹ̀ tó kọ́ àwọn ilé ńláńlá ilé tíyẹn lè gbé ó kọ́ fún àwọn onídàájọ́ ilé ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé ló tó ogójì níye tó fi wọn àwọn ọkọ̀ dẹ̀ǹdẹ̀dẹ̀ǹdẹ̀ ti ìjọba ìlú àbújá tí wọ́n ní wọ́n rà á fún àwọn onídàájọ́ nínú ìlú àbújá láti pín fún wọn wàyí ò nígbà tó ń fèsì lórí ìgbésẹ̀ yìí agbẹjọ́rò àgbà Fẹ́mi Fálànà ó ní kò yẹ kó jẹ́ pé irú ìgbésẹ̀ báyìí yóò máa wáyé torí pé lójú Fẹ́mi Fálànà ti ṣe agbẹjọ́rò àgbà fúnlẹ̀ Nàìjíríà eyín senior advocate of Nigeria ó ní kò yàtọ̀ sí ìgbà tí èèyàn bá ń gbìyànjú láti mọ fún àwọn onídàájọ́ ní ẹ̀bùn ẹ̀yin náà ẹ wò ó ẹ dá ẹjọ́ yẹn ẹ fojú inú wò ó lọ́kànra yín bí àwọn onídàájọ́ tí wọ́n bá gba ẹ̀bùn lọ́wọ́ ìjọba kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ nídìí èyí ló mú kí Fẹ́mi Fálànà kí o kò ojú sí ìgbésẹ̀ yìí ẹ má gbàgbé àwọn ilé ọ̀hún ní amòfin Nyesom Wike ti ṣe mínísítà fún ìlú Àbújá wọ́n la àwọn ilé ọ̀hún mọ́lẹ̀ wọ́n là mọ́lẹ̀ sí àdúgbò ibìkan tá a mọ̀ sí Katampe nílùú Àbújá níbẹ̀ ni àwọn ilé ọ̀hún wà wọ́n sì kọ́ sí tó fún wọn àwọn ọkọ̀ dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ tó fún wọn wàyí o ìjọba ìlú Àbújá àti ìjọba àpapọ̀ àwọn náà wọn ò tí fèsì lórí ẹ̀sùn tí agbẹjọ́rò àgbà Fẹ́mi Fálànà tó fi kan ètò ìjọba ìlú Àbújá lábẹ́ ìdarí Nyesom Wike tí ṣe mínísítà fún ìlú Àbújá gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún sì rèé gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ẹnu kì í ṣì ní ara rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì lára àwọn ọmọ olóṣèlú tó wá láti ẹgbẹ́ òṣèlú PDP ṣùgbọ́n tó fi ara mọ́ ìtìjọba aṣíwájú Bọ́lá Tinubu wíwá rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún awuyewuye sì wà lórí rẹ̀ nígbà tí kò tí ì sẹ́ni tó lè sọ nílẹ̀ Nàìjíríà gan ní pàtó ẹgbẹ́ òṣèlú tí amòfin Nyesom Wike tó ń ṣe bóyá ẹgbẹ́ òṣèlú PDP ni o tàbí ẹgbẹ́ òṣèlú APC tó gbà ṣiṣẹ́ ẹnikẹ́ni kò tí ì lè fi ìdí rẹ̀ múlẹ̀ àmọ́ ó fojú hàn pé mínísítà fúnjọ Àbújá ọ̀hún ó latan kò sí ẹnikẹ́ni tó lè sọ inú ẹgbẹ́ òṣèlú tó wà. yàtọ̀ sí eléyìí gẹ́gẹ́ bí àtúnṣe mú wá sí ti gbẹ̀yìn ètò ìdìbò sí iléeṣẹ́ ààrẹ ilẹ̀ wa ọdún 2024 tó sì wà lọ́jọ́ iwájú àmọ́ tó yẹ pé eléyìí tó yẹ̀ṣẹ̀ wọlé wọn ò tí ì lò débì kan àwọn olóṣèlú nílẹ̀ nàìjíríà wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń fojú sí i wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìmúra sílẹ̀ fún ètò ìdìbò ọdún 2027 ọ̀rọ̀ yìí ó tún wà láàrin amòfin Nyesom Wike àti igbákejì adarí ilẹ̀ wa tẹ́lẹ̀ rí eyín Alhaji Atiku Abubakar ẹni tó wà lára àwọn èèyàn àti àwọn lókọlókọ tí wọ́n kàn sílùú Ondo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láti ṣe ìpolongo ètò ìdìbò eléyìí tó jẹ́ ti pinpin rẹ̀ àmọ́ ní báyìí ó tó tó fa wuyewuye láàrin Alhaji Atiku Abubakar àti mínísítà fúlùú Àbújá kò sẹ́yìn bí amòfin sọ wípé sọ náà pé òun ò rò wípé Alhaji Atiku Abubakar ó lè rí tíkẹ́ẹ̀tì gbà lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú PDP ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò gbogbogbò èyí ti lè ṣe ààrẹ ọdún 2027 ẹ má gbàgbé gbogbo alámọ́ bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ ti ṣe bu àbájáde èsì ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú PDP eléyìí tó kọjá eléyìí tó kan Nyesom Wike àti Alhaji Atiku Abubakar àti àwọn kànrìnkànrìn ẹgbẹ́ òṣèlú PDP ní àsìkò náà ẹnu gbàgbé o amòfin Nyesom Wike ni wọ́n ní wọ́n mú o ní pàápàá jùlọ láàrin àwọn gómìnà gómìnà ẹgbẹ́ òṣèlú PDP ní àsìkò náà wípé kó jẹ igbákejì Alhaji Atiku Abubakar ṣùgbọ́n tó yẹ pé wọ́n fi ọ̀gbẹ́ ẹ̀yìn jẹ amòfin Nyesom Wike nínú wọ́n fi ọ̀bẹ yẹn já amòfin Nyesom Wike wọ́n fi jẹ́ eléyìí tó mú kí gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún kó ṣe bẹ́ẹ̀ kí ó tún ìgbésẹ̀ rẹ̀ gbé nígbà tí ó jẹ̀jẹ́ ó sì pe ìpàdé ọ̀hún lóyìn pé òun yóò ran ẹgbẹ́ òṣèlú PDP lọ́wọ́ o láti fi ẹ̀yìn bẹ́lẹ̀ nínú ètò ìdìbò síléeṣẹ́ ààrẹ lẹ́wà eléyìí tó wáyé kàn gbogbo ẹgbògbè náà nígbà ìgbẹ̀yìn ẹgbẹ́ òṣèlú PDP wọ́n fi ẹ̀yìn bẹ́lẹ̀ nínú ètò ìdìbò nígbà tí ẹgbẹ́ òṣèlú APC wọ́n gbégbá orókè nínú ètò ìdìbò náà wàyí o amòfin Nyesom Wike ojú kan nínú ẹgbẹ́ òṣèlú PDP ojú kan nínú ẹgbẹ́ òṣèlú APC ní ọkùnrin wà nígbà tí ó wá sọ dúnà báyìí pé òun ò rò wípé Alhaji Atiku Abubakar ó lè rí tíkẹ́ẹ̀tì gbà ẹ má gbàgbé ẹgbẹ́ òṣèlú PDP ló ti pín sọ̀rọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí àwọn igun kan wọ́n tẹ̀lé gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ rí ọ̀hún nígbà tí igun wọ́n tẹ̀lé Alhaji Atiku Abubakar débi wípé wọ́n fi ẹ̀sùn kanra wọn wípé ẹgbẹ́ òṣèlú ọ̀tàkù ó ti gba àkóso ẹgbẹ́ òṣèlú PDP mọ́ra wọn lọ́wọ́ wàyó ìdí tí amòfin sọ Wike sọ di mímọ̀ pé òun ò rò pé Alhaji Atiku Abubakar àwọn olùdí tíkẹ́ẹ̀tì gbà láti sojú ẹgbẹ́ òṣèlú PDP ní ètò ìdìbò ọdún 2027 ni kò fi ìdí rẹ̀ múlẹ̀ dàbí alára àmọ́ ó ló dà lójú òun sì òun kò sì rò wípé Alhaji Atiku Abubakar ò lè rí tíkẹ́ẹ̀tì gbà yàtọ̀ sí eléyìí ẹ jẹ́ kí a tún fẹsẹ̀ pẹ́ yabara ní ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ nàìjíríà ní pàápàá jùlọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tí a mọ̀ sí house of senate àti ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tí a mọ̀ sí house of representatives wàyí o alhaji atẹ́rù jẹ̀gá ọ̀kan gbòógì lára àwọn adarí àjọ tó lójú ètò ìdìbò ní ilẹ̀ nàìjíríà ó fi ẹ̀sùn kan ìjókòó ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ nàìjíríà ní pàápàá jùlọ ìjókòó ìgbìmọ̀ aṣòfin ẹlẹ́ẹ̀kẹwàá tó wà lórí àléfà báyìí pé ìjókòó ilé aṣòfin ilẹ̀ nàìjíríà wọ́n ń gbé gbogbo ìgbésẹ̀ láti rí i pé wọ́n dìkún àbá ètò ìṣúná àjọ elétò ìdìbò nígbà tí jẹgá fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ òun kan ní àwọn aṣòfin ilẹ̀ nàìjíríà ni wọ́n ń tì wọ́n lọ́pọ̀kàn tí wọ́n sì ń san gbogbo láti rí i pé wọ́n dìkún àbá ètò ìṣúná àjọ elétò ìdìbò lè tó pé láti pàṣẹ bẹ́ẹ̀ ni àwọn aṣòfin kan wọ́n fi rí sẹ́ńdì yọ inú owó tí ó bá yẹ kí ìjọba àpapọ̀ nàìjíríà ó fi sí ọ̀dọ̀ àjọ elétò ìdìbò láti fi gbọ́ bùkátà lórí àwọn ètò ìdìbò tó ṣe kíni tó ń wáyé ní nàìjíríà gbogbo eléyìí òun náà ló jáde láti ẹnu jẹ̀gá ọ̀kan lára àwọn adarí àjọ elétò ìdìbò ní ilẹ̀ nàìjíríà lórí kókó inú ìwé ìròyìn òun náà ni a ti ń kàn sí yín ẹ jẹ́ kí a tún fi ẹsẹ̀ kan yẹ àbàrá kí a tún jẹ́ kí ẹ mọ ohun tó ń lọ ní ilẹ̀ nàìjíríà ní pàápàá jùlọ nínú ìpínlẹ̀ ọ̀ṣun wáyé o ìròyìn ti gbé ó sì ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nẹ́tọ̀ Nurudeen Jackson Adémọ́lá Adélékè ó ti ṣe àgbékalẹ̀ àbá ètò ìṣúná ọdún 2025 èyí tí a mọ̀ sí 2025 appropriation bill ó ti ṣe àgbékalẹ̀ rẹ̀ ní iwájú ìjókòó ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí ó fojú hàn wípé owó tí ó tó nǹkan bíi bílíọ̀nù lọ́nà irinwó ó dín mẹ́wàá three hundred and ninety billion naira ní ètò ìjọba Adémọ́lá Nurudeen Jackson Adémọ́lá Adeleke ló ti gbé kalẹ̀ síwájú ìjókòó ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun wáyé o gbogbo bí ṣúgbà ṣe kú àti bí bàbá ṣe bù ú lórí ọ̀nà tí ìjókòó ilé asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun yóò gbà láti buwọ́ lù ú ní àwòtúmọ̀ àmọ́wá sí etí ìgbẹ̀yìn kí ẹ lè mọ̀ bó ṣe lọ wáyé o nígbà tó ń sọ̀rọ̀ ẹ̀yìn agbọ̀rọ̀sọ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni ọláwọlé rasheed ó sọ di mímọ̀ pé yàtọ̀ sí owó yìí ó ní ibi tí àwọn fojúsùn pé àwọn fi rí owó wọlé fún ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ni owó tí yóò jáde látinú àsùnwọ̀n ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà pé ó jẹ́ ọ̀kan gbòógì lára owó tí àwọn retí táwọn fi ná tàbí fi gbọ́ bùkátà àbá ètò ìṣúná ọdún tó ń bọ̀ yàtọ̀ sí eléyìí ọkùnrin yìí eyín ọ̀làwálé rasheed tó fìdí rẹ̀ múlẹ̀ pé owó táwọn mọ̀ pàwọlé ní abẹ́lé eyín internally generated revenue òní yóò tún jáde ó ní ọ̀nà méjì yìí láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ àti owó táwọn ń pa wọlé lábẹ́lé ni owó táwọn fojú sùn pé àwọn yóò lò láti fi gbọ́ bùkátà fún àbá ètò ìṣúná 2025 síwájú sí i lórí kókó àwọn ọ̀gbọ́n ìròyìn lójoojúmọ́ ilẹ̀ wa tó jáde ẹ má gbàgbé pé àmú ìwé ìròyìn Daily Post wá láàárọ̀ yìí àmú Blueprint wá bákan náà àmú Vanguard àti Punch wá tí ẹ bá ní ká fojú ìwò táwọn ní káyà sí abala okòwò àti ètò ọrọ̀ ajé lọ́wọ́lọ́wọ́ báyìí orílẹ̀-èdè nàìjíríà àti ilẹ̀ faransé wọ́n ti tiwọ́ bọ ìwé àdéhùn àdéhùn sì ti wọ̀ láàrin ìjọba ilẹ̀ nàìjíríà ìyún àbújá àti moscow láti rí wípé wọ́n rí ètò ọrọ̀ ajé tí ó dáa eléyìí tó túmọ̀ sí pé ọwọ́ ti wọwọ́ láàrin ilẹ̀ nàìjíríà àti ilẹ̀ faransé nígbọnú okòwò àti ètò ọrọ̀ ajé ṣáájú ìjọba tó wà lóde báyìí sílẹ̀ wọn gbé ìgbésẹ̀ láti pé àwọn gbìyànjú kí ètò ayé nàìjíríà kó lè dúró déédéé sí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlódé nàìjíríà ni wọ́n ń pariwo ebi ni náà òun ebi ni yìnyín torí pé kò sí owó lóde ṣùgbọ́n ìjọba ní àwọn ní lọ́kàn láti mú kí ètò ajé nàìjíríà kí ìyàtọ̀ kó ṣe kí ni kó bá ìwẹ̀ àárọ̀ rẹ̀ nígbọnú okòwò àti ètò ajé òun náà ni a sì wà atúnika mo wá ṣe tí gbọ́yìn pé iléeṣẹ́ elépo rọ̀bì ilẹ̀ NNPC ó ṣe bẹ́ẹ̀ ó ti yan àwọn lọ́gàá lọ́gàá tuntun kan lẹ́nu ọjọ́ mẹ́ta ìyàtọ̀ sí eléyìí nígbẹ̀nu okòwò àti ètò ọrọ̀ ajé òun náà ni àtúnṣì wà nígbà tí ó fojú hàn pé lára àwọn ìgbésẹ̀ tí ìjọba tó wà lórí àlééfà báyìí tí ó ń gbé òun náà ní nígbẹ̀nu ìtòkòwò àti ọrọ̀ ajé láti pé ohun gbogbo ó dúró déédé nígbà tó fojú hàn pé owó tí iléeṣẹ́ oníbodè Nàìjíríà ti pa wọlé láti nǹkan bí odidi bí ó lọ sí bí ọdún méjì báyìí ó ti gara sí owó tó tó tó ti tó nǹkan bí bílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà ni wọ́n ti rí láti pèsè pé ilẹ̀ nàìjíríà ó ní ìdókòwò papọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì tó jẹ́ ti ilẹ̀ òkèèrè nígbà tí ó sì tún fojú hàn pé owó tí iléeṣẹ́ oníbodè ní nàìjíríà èyí ń custom àwọn iléeṣẹ́ oníbodè tó ń mójútó ìwọlé àti ìjáde àwọn ẹrù bó ṣe wọlé ní nàìjíríà iléeṣẹ́ yìí custom owó tí àwọn náà ti rí fún ọdún 2024 ti tó nǹkan bíi 5.07 trillion naira láti pèsè pé ìjọba ń gbé àwọn ìgbésẹ̀ kan láti mú kí ìyàtọ̀ tó bá ìwẹ̀ ètò ọrọ̀ ajé ilẹ̀ wa Nàìjíríà yàtọ̀ sí eléyìí lórí okòwò àti ètò ọrọ̀ ajé ni ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n láwọn kẹ̀rẹ̀ láti rí pé ohun gbogbo ó kù mọ́ bí ìdodo ẹ̀fọn láti pé àtúnṣe àti ìdàgbàsókè ó dé bá ẹ̀ka okòwò àti ètò ọrọ̀ ajé tẹ̀bá tún ní ká tó fojú lùwò ká tó fẹsẹ̀ kan ya bàràbà sí ẹ̀ka ètò lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní pàápàá jùlọ láti ìlú àbújá wọ́n ti pálàṣẹ fún iléeṣẹ́ tó ń mójútó ètò ìrìnà ojú irin nílẹ̀ nàìjíríà ní pàápàá jùlọ àwọn ọkọ̀ ojú irin tó ní ìlú àbújá sí ìlú kaduna nígbà tí wọ́n sọ di mímọ̀ pé ó kéré tán lójúmọ́ kí ọkọ̀ ojú irin yìí kí wọ́n para ìlú àbújá sí ìlú kaduna ó kéré tán lẹ́ẹ̀mẹ́fà lójúmọ́ láti mú kí ètò ìrìnà ojú irin kí ó ṣe kí ni kó rọrùn wọ̀kúwọ́kú. tó ẹ̀yin ará lé níbi ni a ó ti mọ ṣe ẹnu wa nídéédé síbí lórí ètò yín ètò wa kókónú ìwé ìròyìn eléyìí tí ó ń jáde sí etí gbọ̀nyín láti iléeṣẹ́ amóhùnmáwòrán ìyún tẹlifíṣàn Yorùbá Gidi TV mo kí ní lórúkọ lóòtú ètò tòní Ọlákúnlé Fásùgbà orúkọ tèmi ni Hankney Adéwálé Adégbàyè ẹ mọ kàn sí ojú àwọn ìpò ìpò ìtàkùn ayélujára bíi ti youtube níbi tí ẹ ti lé àǹfààní láti wo gbogbo àwọn àkọsílẹ̀ ìròyìn àti àwọn ètò àtàtàtà ti ṣe síbẹ̀ ẹ̀yin sáà ti kàn sí ojú òpó ìtàkùn youtube ẹ wo eléyìí tí a mọ̀ sí yorùbá gidi tv níbẹ̀ ni a ó ti ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti wo irú àwọn iṣẹ́ àkànṣe eléyìí tí iléeṣẹ́ yorùbá gidi tv tó ti fi sí ojú òpó ìtàkùn youtube orúkọ tèmi ni Anthony Adéwálé Adégbáyé mo kí o ẹ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí ire o